that I love you, love you, baby. Oh, sure, that I'm always there for you. cannot say suffer to suffer today. When they come around, then always let them know say suffer to suffer today. Yeah. I know I get confused you cause I talk too much. I'm so proud to tell my people I love you, baby. Ẹjọ́ mi kọ́ ṣáàtì mọ́ ọmọ ọmọ. somebody there. Yeah, let them know say somebody, somebody there. Yeah. When they come around, baby, always let them know say somebody, somebody there. Yeah. yeah. And I'm out there, you supposed know say I care for you. My shepherd, my fool, I there with you. I And if them tell you, say, I go run away, beat your chest and tell them, say, la la. Nobody there, I say, I say, nobody there. My money not there, nobody there. Now only you, baby. I can't get no words to express my love for you. You didn't I know, say, I know to fight, but I get confidence. Say no Michael Jackson can take my girl. Oh no, shut him Oh, I like that no say, say. Somebody, somebody say. Yeah, like that no say. Somebody, somebody. ẹ ká sọ nílé ẹ̀yin tèmi nílé ẹ̀yin dádì mi ẹ̀yin mọ́mì mi ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin olólùfẹ́ ẹ̀yin tèmi nílé báwo ni ẹ̀kúṣẹ́ látàárọ̀ mo kí ń kà sán mo kí ń kàbọ̀ sórí ètò yìí ètò entertainment náà ni pẹ́lọ́mọ́ yín ọ̀rẹ́ ẹ̀yin Lady D náà ni mo kí ń kàbọ̀ mo kí ń kà sán ní dédé àsìkò yìí báwo ni ṣọwọ́ ṣe ń yá ẹ̀yin tèmi nílẹ̀ òkèèrè báwo ni wẹ́dà lọ́dọ̀ tiyín bẹ̀ yẹn báwo ni gbogbo ẹ̀ báwo dẹ̀ ni ogun coronavirus yìí mo mọ̀ pé ọlọ́run akókó gbà wá ń bẹ̀ lágbára ọlọ́run ṣé ẹ ti lọ sọ oúnjẹ sílé torí àìmọye oríṣiríṣi ló ti ń lọ lórí íńtánẹ́ẹ̀tì báyìí kó dáadáa ipa àwọn France náà sọ pé àwọn fẹ́ close down fún fourteen days mo gbàdúrà pé ọlọ́run akókó gbà wá lọ́wọ́ àìsàn tá a mọ̀ díẹ̀ yìí àwọn kan lópin ayé ni àwọn kan nẹ́ṣẹ̀ ni anyone tó bá wù kó jẹ́ ní tiwa àti tìdílé wa ọlọ́run á wà pẹ̀lú wa ànírógun wàhálà ànírógun àìsàn tí kò ní orúkọ ẹ torí kí ló ń jẹ́ coronavirus kódà mi ò gbọ́ rí ẹ̀wọ̀n náà ti wà tipẹ́ à bá abẹ́ bó tilẹ̀ kó rí ọlọ́run á fi ìṣọ́ àti ààbò ẹ̀bò wá gbogbo tá a bá wà káàkiri àgbáláyé torí kálukú ti ní ìdí àdúrà báyìí kò sí kíyàn máa níyàn lé òkèèrè kódà ó dé nàìjíríà ń bí báyìí mo tẹ̀ sọ kò lè ṣiṣẹ́ inú hot weather ó ṣàṣìdé nàìjíríà níbi náà wọ́n dẹ̀ ní pé àárín ibi tó tutù gangan ni kíní yẹn tí ó ti ń spread fast ju gbogbo àná lálẹ́ èèyàn lé òkèrè bó ṣe èèyàn kan bó ṣe méjì ọlọ́run á fàbọ̀ ẹ̀bù wọ́n ọlọ́run á fàbọ̀ ẹ̀bù àwọn èèyàn tó jẹ́ funfun náà tí ò sí ẹ̀jẹ̀ dúdú ọlọ́run á fàbọ̀ ẹ̀bù wa ní àpapọ̀ báwo ni ẹkú iṣẹ́ látàárọ̀ èèyàn ọmọléèwé àwọn òdèjẹ́pọ̀ àwọn dọ́bìlì Hmm, àwa tá a ṣe ń lọ sí skul báwo ni skul lè ní àwa tá a ti délé àwa tá a dẹ̀ wá lẹ́nu iṣẹ́ náà àwọn dájí àmọ́mì níbikíbi tẹ́ ẹ bá wà ààbò ọlọ́run á dájú lórí yín torí ààbò la máa máa tọrọ fún báyìí ààbò la máa tọrọ fún ṣọ́wọ́ ṣẹ́ńyá ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi nílẹ̀ yìí àti lókèrè mo kí n mo kí n káàsán mo kí n káàbọ̀ lẹ́ẹ̀kan sí lórí ètò entertainment pẹ̀lú ọmọ yín ọ̀rọ̀ ẹ̀yin olólùfẹ́ Lady D náà ni eh, mo kì í káàbọ̀ mo kì í kàsán lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ṣe mi lórí ètò mi máa ń láǹfààní láti sọ àwọn wẹ́bsáìtì tiwa fún yín lọ́lọ́kọ̀ òjọ̀kan tó ṣe wà sí eh, lórí ìbílẹ̀ rédíò bíbá ẹ̀ eh, tẹ́ bá ní nǹkan méjì àbí tẹ́ bá fẹ́ bá wa sọ àbí tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí àwọn wẹ́bsáìtì tó gbogbo ẹ̀ pátápátá mo máa ń láráàyè láti ṣàlàyé fún àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ ń wò wá ní ìgbà àkọ́kọ́ ẹ láǹfààní láti wà lórí wẹ́bsáìtì wa ní www.ibleradio.com ẹ wò wá lórí wẹ́bsáìtì wa ń bẹ̀ bákan náà dẹ̀ sì ní ẹ láǹfààní láti download tune in radio lórí fóònù yín ẹ download tune in radio ẹ̀ nẹ́dà apple phone yín àbí android phone ẹ download tune in radio tẹ́ bá ti download ẹ̀ tán tí ní kẹ́kọ̀ọ́ rárá fi ìbílẹ̀ radio. kẹfẹ́ra ṣe fẹ́ variety yín ẹ̀dẹ̀ máa ń láǹfààní láti máa gbọ́ wa loud clear and direct ní gbogbo tá program wa wá bákan náà dẹ̀sí ní láǹfààní láti fọ́lọ̀ wa náà lórí YouTube ẹ lọ sórí YouTube yín ẹ lọ sí àfihàn ìbílẹ̀ rédíò ń bẹ̀ ẹ má láǹfààní láti máa gbọ́ wa níbẹ̀ bákan náà bákan náà dẹ̀sí ní láǹfààní láti fọ́lọ̀ wa náà lórí Instagram ẹ ìbílẹ̀ underscore radio underscore tv underscore station underscore uk ìbílẹ̀ underscore radio underscore tv underscore station underscore uk lórí Instagram bákan náà dẹ̀sí ní lórí Twitter ẹ fọ́lọ̀ wa náà ìbílẹ̀ rédíò lórí Twitter bákan náà dẹ̀ tún níbi tá a ti ń sọ̀rọ̀ ìbílẹ̀ rédíò nàìjíríà ìbílẹ̀ radio tiwantiwa ìbílẹ̀ rédíò fan page gbogbo àwọn platform ìpínlẹ̀ pátá lè ti ṣí sílẹ̀ fún yín fún àǹfààní yín náà ni láti máa fọ́lọ̀ wa láti máa mọ bó ṣe lọ káàkiri gbogbo ìgbà tó bá ṣe ń ṣẹlẹ̀ ní yàjóyàjó la máa máa fi tó yín létí bákan náà dẹ̀ ti ní ẹ láǹfààní láti gbé polówó ọjà yín wá sí iléeṣẹ́ wa níbí báyìí gbé polówó ọjà yín wá ẹ yẹ ká jẹ́ kó ti túbọ̀ túbu ìgbàjẹ́ dáadáa sí i ẹ pè wá sórí nọ́mbà wa ilẹ̀ òkèrè plus four four seven four two four seven two eight seven four three plus four four seven four two four seven two eight seven four three ẹ pè wá sórí nọ́mbà wa ilẹ̀ òkèrè ẹ dẹ̀ lè send whatsapp message sórí nọ́mbà yẹn fún nǹkan méjì tàbí mẹ́ta tẹ́ bá fẹ́ bá wa sọ a dẹ̀ máa fi down. dá yín lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ tá a bá ṣe gba mẹ́sẹ̀gì yín bákan náà retí ní ẹ láǹfààní láti pẹ̀lú ọmọ yín náà olólùfẹ́ yín sórí nọ́mbà mi 08029041065 08029041065 ẹ pè mí sórí nọ́mbà yẹn ẹ pè mí sórí nọ́mbà yẹn gbogbo bó bá ṣe ń lọ ẹ ẹ jẹ́ ká máa rí gbọ́ tẹ́ bá nìkan tẹ́ bá fẹ́ bá wa sọ lórí ẹ̀ ẹ pè mí sórí nọ́mbà yẹn ẹ̀yin tèmi ẹ ẹ jẹ́ wá bọ́ sí àgbà mi ètò ṣùgbọ́n kí n tó bọ́ sí àgbà mi ètò fún tèmi àwọn news tó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ tá a lò kọjá lọ sọ kí sọ máa fún yín lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ jẹ́ ká gbórin díẹ̀ náà tí bá padà dé máa máa jáyín sí lónìí rẹpẹtẹ gbogbo tó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ tó kọjá lọ sọ̀hún ẹ jẹ́ ká gbórin náà mò padà bọ̀. ẹ̀yin tèmi ẹ má bínú ó dà pé nǹkan tá a fi ń gbórin yìí ó ṣe bákan ó ṣe bákan nìyẹn ó ṣe ti ẹni kò ṣe tọ́lọ̀ any which way ẹ̀yin tèmi ẹ jẹ́ máa já yín sí lónìí rẹpẹtẹ gbogbo àwọn news mo kó wá fún tọjọ́ tèmi àkọ́kọ́ news máa kọ́kọ́ mú lọ́dọ̀ mi bí báyìí ẹ̀ tí màá fi ṣíde ètò fún tọ̀sán tèmi ó ní nípa Yorùbá Nollywood actor kan Ibrahim Shatta Ibrahim Chatta àwọn àtìyàwó wọn eh, àwọn àtìyàwó wọn welcome bouncing baby girl hmm, bouncing baby girl ní on the thirteen of March oṣù tá a wà náà ni àwọn couples yìí ọmọ kejì wọn nìyẹn second child wọn nìyẹn eh, obìnrin dẹ̀ ni na welcome eh, ní on the on the thirteen of March tí mo ti sọ síwájú sọ̀hún àwọn celebrity kan ló ti kọ́kọ́ gbé ìròyìn yẹn lórí Instagram wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wọ́n bẹ̀rẹ̀ sí ní kí wọn a lot of fans bẹ̀rẹ̀ sí ní dunnú pẹ̀lú Brian Shattan pé ah, ẹ kú oríire o ẹ kú ayọ̀ gbogbo ẹ̀ oríṣiríṣi ló ń lọ ìgbà tó wá yá bàbá ọlọ́mọ gangan wọ́n wá sọ Instagram ní on the thirteen yẹn hmm, wọ́n wá sọ síta ní ọjọ́ Friday pé àwọn bímọ ọmọ tuntun ọmọ jòjòló hmm, wọ́n fi fọ́tò àwọn àti ọmọ ẹ̀ síta lórí Instagram on fọ́tò ẹ̀ síta wọ́n wá kọ́ sábẹ̀ pé alhamdulilayi and it's a girl mm, tó ṣe kọ́ nìyẹn pé and it's a girl obìnrin lọmọ yìí ọmọ náà rẹwà ọmọ náà ọmọjọ dádì ni màá pè tó tí yàn bá ti ń wojú ọmọ yìí yàn ti rojú bọ̀dá Ibrahim rojú ọmọ yìí ẹ̀ẹ́ mo gbàdúrà pé ọlọ́run á wò ọmọ náà ọlọ́run á dá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ń fi iṣẹ́ kú oríire ránṣẹ́ sí wọn láti gbàtọ́ sí bímọ rẹ̀ àwọn náà láti iléeṣẹ́ wọn bíbá ìbílẹ̀ rẹ̀ ìdáwọ́ náà wá kí bọ̀dá Ibrahim Shatta àwọn àti ìyàwó wọn congratulations to you sir congratulations to you ma ọlọ́run á wọ ọmọ yìí ọlọ́run á dá sí i àtọ́wá á jù wá lọ lágbára ọlọ́run ẹ̀yin ṣe mẹ́jẹ mẹ́rin kúrò lórí ẹ̀ jẹ́ kí fún yín ní another news nípa hmm, bẹ́bẹ́ tó ṣẹlẹ̀ ní ọjọ́ sátidé on the fourteen of March eh, award kan ló ṣẹlẹ̀ ní ìlú Èkó Eh, ó dẹ̀ mi èkó títì tí àwọn awọ́ọ̀dì ńlá ni ẹ mọ̀ pé awọ́ọ̀dì kan wà jẹ́ pé awọ́ọ̀dì ńlá kúrò ní awọ́ọ̀dì kéékèèké jẹ́ pé ọmọdé lè gbà awọ́ọ̀dì ilé awọ́ọ̀dì ńlá ni tẹ́ pé àwọn òṣèré jàǹkànjàǹkàn náà máa lọ síbẹ̀ kò yẹ yí bẹ́yẹn tí dressing a máa pe dressing ránṣẹ́ pé kí ni ìwọ́wọ̀ lọ ná nǹkan tó wọ̀ wá lọ́jà kò yẹ yín bẹ́yẹn àwọn obìnrin wa dẹ̀rẹ̀ àwọn Nollywood actress and actor gbogbo wọn náà fún wọn tán níjọ́ yẹn kódà tí fọ́tò bá ṣe é kó wà ní gbogbo ẹ̀yin tẹ̀ ń fọ́lọ̀ wá lórí Instagram tẹ̀ ń fọ́lọ̀ wá lórí Facebook ẹ̀ ti máa rí àwọn díẹ̀díẹ̀ nínú àwọn celebrity tó ń lọ sí awọ́ọ̀dì awọ́ọ̀dì wo gangan ni mò ń perí seventh edition twenty twenty African Magic Viewers Award Choice Award òní eléyìí African Magic Viewers Choice Award tó wáyé ní ọjọ́ sátidé ní on the fourteen hofmarsch ní ìlú èkó òun ló ti wáyé ẹ mo sọ fún yín mo ní àwọn òṣèré jàǹkànjàǹkàn mélòó mo fẹ́ kà nínú eyín adípèlé hmm, gbogbo ẹ ti rẹ́ pọ̀ mélòó mo fẹ́ kà tán ṣùgbọ́n wọ́n pọ̀ ṣé àwọn ti big brother naija tó jẹ́ pé àwọn tó ti lọ tẹ́lẹ̀ àtàwọn tó ṣẹ̀ṣẹ̀ jáde of recent ṣé ti àwọn tó wà bẹ́ẹ̀ àbí tàwọn nollywood actress àti actor eh, Ibrahim eh, Tóyìn Abraham àti Tóyìn wà bẹ́ẹ̀ àti Ìyábọ̀ Òjó pẹ̀lú àwọn ọmọ wọn méjèèjì àwọn náà wà bẹ́ẹ̀ àti Mercy Gàngbẹ̀yìn àti Fúnkẹ́ àwọn náà wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ làwọn Yíbò náà wọ́n pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ náà dẹ̀ ni Mercy wà bẹ́ẹ̀ Sisi wà bẹ́ẹ̀ Tasha wà bẹ́ẹ̀ tí má ní kí n máa kà á ilẹ̀ àṣù ilẹ̀ amọ́ àwọn tó wà nínú àwọ̀dì èrò pọ̀ èrò yapa ṣùgbọ́n àwọn tó gba awọ́ọ̀dì ní ọdún yìí awọ́ọ̀dì tó ń ṣe ní ọdún yìí àwọn méjì àwọn náà jẹ́ presenter, náà host show yẹn gangan Nigerian media personality Ike Osajuiwa Oni, ní ẹni ọkùnrin tó jẹ́ pé ó wà lára àwọn tó host event yẹn obìnrin tó host ẹ̀ tóun náà jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn ó ní popular Kenya media personality Hamina abdulrabak abdulrabak òun lorúkọ ẹni yẹn amina abdulrabak òun lorúkọ ẹni yìí àwọn méjèèjì náà host event yẹn kátígórì tí àwọn organizer tán categorize award sí ní ọdún yìí twenty eight categories ni twenty eight òun ni wọ́n categorize award yìí sí ṣùgbọ́n seven nínú ẹ̀ òun ló wà fún public voting Eh, ẹ jẹ́ break ẹ̀ down dada. fún àwa tí ò bá understand nǹkan tí mo try láti sọ ni pé award yẹn ìpele award èèyàn tó fẹ́ gba award ní ọdún yìí twenty eight categories ni ṣùgbọ́n seven nínú ẹ̀ òun náà ṣí síta fún àwọn èèyàn pé ẹ lè vote in ẹ dẹ̀ lè vote out so seven péré òun nìyẹn ṣùgbọ́n twenty eight ni award tó fi síta gangan ṣùgbọ́n nínú twenty eight yìí èmi á mú twenty four péré wá ń bẹ̀ máa fi mẹ́rin yòókù lẹ̀ kí má dàbí aláṣẹ jù <coughs> kò yẹ yín bẹ́yẹn ẹ̀yin tèmi kó má dàbí pélé dídí kí ló dé o máa ń láìka tójú bọ̀ máa mú twenty four máa wá fi mẹ́rin yòókù pé ẹ̀yin ẹni tẹ́ ẹ ṣe award ẹ̀yin náà ẹgbà yòókù wo ẹ̀jẹ̀ rà mú twenty four péré ń bẹ̀ ẹ̀jẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti orí ẹni tó gba best makeup category ẹni tó gba Lillian Lillian Omozele òun ló gba award yẹn ẹni tó gba best costume designer di méjì Àjíbádé eh, Àjíbọ́lá òun ni orúkọ ẹni tó gba award yìí di méjì Ajibola òun ló gba award yẹn ẹni tó gba best sound editor <clears throat> Christiana Arogo òun ni orúkọ ẹni yẹn ẹni tó gba best lighting and designer mm, best lighting and designer Cardozo òun ni orúkọ ẹni yẹn ẹni tó gba best cinematography John olórúkọ ẹni yìí ẹni tó gba best documentary Beverly Naya olórúkọ ẹni yẹn tó gba award yẹn ẹni tó gba best soundtrack ẹ̀ eh, Larry Gaga àti Flavour <coughs> àti Flavour àwọn náà gba award yẹn níbẹ̀ yẹn ẹni tó gba best ingenious language Hausa ní èdè haúsá eh, ẹni tó gba mohammed tí finicha òun lorúkọ ẹni tó gba award yẹn ẹni tó gba best indigenous language yorùbá eh, yewande fa famakin òun lorúkọ ẹni tó gba award yẹn ẹni tó gba best indigenous language series Ibo. Eh, victor ike òun ni ẹni tó gba award yẹn ẹni tó gba best tv series drama and comedy ẹni tó gba Hannah Holloway òun ni orúkọ ẹni tó gba awọ́ọ̀dù yẹn ẹni tó gba best short film or online video ẹni tó gba awọ́ọ̀dù yẹn Bọ́lá Àkànbí Bọ́lá Àkànbí òun lorúkọ ẹni yẹn ẹni tó gba best multi-choice talent victory film Promise òun lorúkọ ẹni tó gba awọ́ọ̀dù yẹn ẹni tó gba best movie East Africa eh, best movie East Africa plan b àwọn náà gba award yẹn ẹni tó gba best movie west africa living in bondage òun ni orúkọ àwọn fíìmù tó fi gba award yẹn ẹni tó gba industrial met award peter igbo òun ni orúkọ ẹni tó gba ẹni tó gba best actress in a comedy àti fúnkẹ́ akíndélé bello àwọn náà gba award yẹn ẹni tó gba best actor in comedy Funny Bone àwọn náà gba awọ́ọ̀dù yẹn ẹni tó gba best actress in a drama Tóyìn Abraham ẹ̀ẹ́d eh, máa bá ń fàájì wọlé kun lẹ́yìn ẹ̀ Tóyìn Abraham àjẹwọlé ẹ̀ eh, àwọn náà gba awọ́ọ̀dù yẹn ẹni tó gba best actor in a drama Tìmí Tìmí ní Tìmí ní Ẹ̀gbùsàn òun ló gba awọ́ọ̀dù yẹn eh, ẹni tó gba best dressed male eh, Big Brother Naija housemate onlẹni yìí first runner up láyé ìgbà yẹn Mike Edward eh, òun ni orúkọ ẹni òun ló gba award yẹn ẹni tó gba best dressed female eh, Mercy Eke eh, first runner up náà ni ó dàbí pé last year ṣé last year ni òun ni Mercy gba award yẹn ní Big Brother Naija àwọn náà gba best female dress jù ẹni tó dress jùlọ ẹ̀yìn òun náà gba award yẹn ní inú àwọ́ọ̀dì ẹni tó gba best director Ramsey Nouah àwọn tó dẹ̀ gba overall movie living in bondage òun náà ló gba àwọ́ọ̀dì yẹn àwọn living in bondage yìí eh, ti máa ní kí n wò dáadáa àwọ́ọ̀dì táwọn nìkan kan gbé lọlé torí àwọn actor and actress wọn náà gba àwọ́ọ̀dì wọn fẹ́ tó mẹ́jọ tó ń gbé lọlé òun náà nìyẹn gbogbo twenty four yẹn nìyẹn lórí àwọn tí mo ní mo fẹ́ kà ní àwọn tó gba àwọ́ọ̀dì award congratulations to all àtàwọn tí wọn ò gbà rárá congratulations to them ọlọ́run ò ní jẹ́ kí eléyìí jẹ́ àgbàmọ́ fún yín lágbára ọlọ́run tó máa lè gba ìtọ́jú bẹ́ẹ̀ lọ tójú bẹ́ẹ̀ tójú bẹ́ẹ̀ tójú bẹ́ẹ̀ lọ lágbára ọlọ́run ẹ̀yin tèmi ẹ ká gbórin díẹ̀ náà tí n bá padà dé màá tún máa tẹ̀síwájú lórí àwọn news tí mo kó wá fún tọjọ́ tèmi mò ń bọ̀ náà ẹ ká gbórin díẹ̀. sorry, I, am not such a fool. I am be I am you, ẹ̀yin tí mi ẹ́ káàbọ̀ padà sórí ètò yín ètò entertainment náà ní pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín lé olólùfẹ́ Lizzy náà ni mo kí n káàbọ̀ padà pẹ̀lú orin Zlatan ìbílẹ̀ yẹyẹ boyfriend òun náà pé title yẹn òun náà mo fi kí n káàbọ̀ padà sórí ètò yín ètò wa entertainment news náà ni ẹ kí tó máa tẹ̀síwájú lórí ètò fún tèmi ẹ jẹ́ sáré tún kí mọ́mì mi ẹ mo rí ọwọ́ mọ́mì mi tó ṣe ń wọlé mọ́mì mi ọmọlọ́lá lọ́lá ẹ wọ́n ní good afternoon Lady D good afternoon to you ẹ káàsán ẹ káàbọ̀ sórí mọ́mí báwo ni ọwọ́ iṣẹ́ lọ́dọ̀ ti yín bẹ̀ yẹn ẹ káàbọ̀ sórí ètò mà ẹ ẹ mo kí ẹ̀yin tèmi náà tẹ̀ ń sẹ́ndí láìkí tẹ̀ ń sẹ́ndí lọ́ọ̀fẹ́ ṣé gan fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa ọlọ́run nípa náà fẹ́ ìṣó tí ẹ nípa náà ẹ̀ lágbára ọlọ́run ẹ ṣe gan ṣùgbọ́n má gbàgbé tẹ́ ṣe ń like tẹ́ ṣe ń comment ẹ tún máa bá wa share fáwọn lovers yín náà kọ́ lè mọ bó ṣe wà sí lórí ìbílẹ̀ rédíò ẹ ṣe mẹ́jẹ̀ ń padà sórí ètò gangan ẹ jẹ́ fún yín ní another news nípa Nollywood actress kan Kẹ́mi àfọlábí kẹ́mi àfọlábí àwọn tá a bá máa wo eré yorùbá dáadáa a máa mẹni tí kẹ́mi àfọlábí jẹ́ ẹ̀ẹ́lẹ́rẹ̀ yorùbá ni wọ́n tó dẹ̀ máa ṣe dáadáa wọ́n máa ń ṣe takuntakun nínú sinimá tó bá wà nínú fíìmù kẹ́mi àfọlábí mm, wọ́n ọ̀nà wọn with shift title ìmọ́lẹ̀ àdínì ní àwọn islamic group kan ní ìlú èkó wọ́n ọ̀nà àǹtí yìí pẹ̀lú oyè yìí ẹ̀wọ̀n hánà wọn wọ́n fi wọ́n jẹ ìmọ́lẹ̀ àdínì ní àjọ àsàlátù yẹn nílùú èkó ó wáyé ní on the eight of march ní ọjọ́ sunday ó ní fífi oyè jẹ yìí tó wáyé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà ń níjọ́ yẹn láti bá àǹtí kẹ́mi yọ̀kó yízì ní àárín gbogbo àwọn tó ṣe sinimá bẹ́yẹn àìmọye àìmọye àwọn àmọye celebrity bẹ́yẹn kódà àǹtí fẹ́tíà náà ti jẹ́rú ẹ̀ Eh, àǹtí Dayọ̀ Amusa náà ti jẹ́rú ẹ̀ rí tó fi wọ́n joyè nínú ẹ̀sìn Islam eh, ṣùgbọ́n tí àǹtí Kẹ́mi lélẹ́yìí àwọn èèyàn dẹ̀ turn up fún wọn wọ́n dẹ̀ kí wọn dáadáa àwọn celebrity wà ń bẹ̀ àkàkà tán ni wọ́n àmọ́ tó wà ń bẹ̀ ǹjọ́ yẹn ara wọn láti rí bọ̀dá Yọ̀mí Fábíyì àti mẹ́sẹ̀ ẹgbẹ́ náà kò gbẹ́yìn màmá Kòfó àwọn náà wà ń bẹ̀ madam Kòfó wà ń bẹ̀ madam Ṣàjẹ́ ìyá Ìbàdàn ní eh, Bísọ́lá. Eh, da eh, bad eh, Bisola Badmus àwọn náà wà ń bẹ̀ eh, Ṣọlá Kòsọ́kọ́ wọn wà ń bẹ̀ kódà àwọn tó yẹ kí wọ́n máa ń gbé sinimá jáde gangan àwọn gan wà ń bẹ̀ Thomas wọn wà ń bẹ̀ Olasco wà ń bẹ̀ eh, kódà Ibrahim eh, Sauti Arẹwà àwọn náà wà ń bẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn kódà àwọn kábíyèsí. Si, àwọn kábíyèsí àwọn lọ́balọ́ba àwọn ogun ògbẹ́yìn níbẹ̀ tó dẹ̀ hàn pé inú àti kẹ́mi dùn wípé àwọn èèyàn kódà inú wọn dùn pé àwọn neighbors wọn gan wọn tún wá síbẹ̀ níjọ́ yẹn mm, ó dẹ̀ dùn ó lárinrin àwọn èèyàn tọ̀nà fún àǹtí yìí congratulations to you ma kò easy kó tó lè fìyàn jẹ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ means light ìmọ́lẹ̀ àdínì eh, ìmọ́lẹ̀ àdínì ohun náà fi wọ́n jẹ oyè ńlá ni tabaníkàwò nínú ẹ̀sìn Islam oyè ńlá òun náà fi àǹtí jẹ mo gbàdúrà pé oyè amọ́rí lágbára Ọlọ́run àti Kẹ́mi Afọlábí ẹ oyè yóò ní já àjẹmọ́ fún yín lágbára Ọlọ́run tó wá wò tó fi fi yín jẹ ìmọ́lẹ̀ àdínì ẹ kò ní ṣókùnkùn nínú ayé yín lágbára Ọlọ́run ẹ kò sí ẹ̀dẹ̀ wáyé ẹ máa mọ̀ ọ́ lò lágbára Ọlọ́run ẹ̀yin sẹ́mi ẹ jẹ́ mẹ́nu kúrò lórí ìyẹn jẹ́ kí tún fún yín ní another news nípa ẹ̀ Nigerian Fuji icon kan Alhaji Adebisi Akande tó gbá mọ̀ sí currency ẹ̀ wọ́n ti fún wọn ní recognition ní award wọ́n dẹ̀ fún wọn ní award ní University of Stanford ẹ̀ ní Manchester ní Manchester ní ìlú UK lọ́hùn-ún ní on the twelve inú oṣù tá a wà yìí òun ni wọ́n fún wọn ní recognition yìí àti award ní Stanford ní Manchester ẹ̀ wọ́n gba awọ́ọ̀dù yìí tìdùnnú tìdùnnú òun ni aláàjì tó fi gbà ẹ̀ lágbára ọlọ́run ẹ̀ ìtẹ́gbà yìí kò ní jàgbà mọ́ fún yín lágbára ọlọ́run congratulations to you sir lágbàrọ̀ àtòrìṣe wọ́n attack wọn unknown gunman àwọn náà attack wọn ní àti máa lọ sí Lagos ibadan expressway ní ọjọ́ sátidé tí máa ní kí Today yẹn fẹ́ bọ́ sí on the sixth, inú oṣù tá a wà yìí wọ́n dẹ̀ fi in several places àwọn wọ́n ní wọ́n bọ̀ ni láti ibi tó ti lọ ṣeré ní engagement mi tí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo sọ̀rọ̀ nípa láàrin àtúnṣe tán attack wọn wọ́n náà bí àwọn pípù yìí wọ́n ní wọ́n jẹ́ arms men wọ́n attack wọn ní ọjọ́ sátidé ní ọ̀nà Lagos e-, express Lagos Ìbàdàn expressway òní wọ́n attack wọn nígbà tó ń bọ̀ láti ẹ̀ǹgẹ́ pẹ̀lú àwọn nígbà tí um, bọ̀dá Lanre tó ń sọ̀rọ̀ ní orí hospital nígbà tó wà lọ pé ìjàmbá nǹkan tó ṣẹlẹ̀ sí wọn yìí wọ́n fi sọ tó ṣẹlẹ̀ sáwọn wọn ni ó wà pé pa miracle ni nípa pé ọlọ́run fẹ́ràn àwọn ìpè tí ò bá ṣe bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀mí àwọn ò ti máa wà rárá wọ́n nítorí àwọn pípù yìí wọ́n ní wọ́n attack àwọn pẹ̀lú deadly weapon òun ni wọ́n fi attack àwọn wọ́n ní kódà wọ́n ní ìgbà tí ọlọ́run tó gbàkóso òun ni wọ́n tó fi àwọn sílẹ̀ nínú ọ̀rọ̀ tó ń sọ síta èyí ẹ̀yin tèmi má bínú nẹ́tíwọ̀kì yẹn ó ló ń ṣẹ́jú ẹnu ọ̀rọ̀ tí bọ̀dá sọ síta ìbọn náà fi sọ ìbọn náà máa. he is still alive is a miracle informed that he was only revived to life after he was rushed to the hospital from the scene of the incident as he had early passed out wọ́n náà wọ́n passed out ní nígbà tí gbogbo nǹkan yẹn ṣẹlẹ̀ as a result of the devastated effect of a deadly weapon unleashed on him by the attackers, who actually left him lifeless. until tí àwọn people yẹn tán wá lọ ò ní wọ́n ṣẹ̀ṣẹ̀ tó wá gbé wọn lọ sí hospital kódà nínú fọ́tò tó fi síta ẹ̀ẹ́bí ọgọ́rùn-ún wọn báyìí wọ́n lẹ̀ plaster mọ́ rẹpẹtẹ ni tẹ̀fún tí wọ́n máa fi mọ̀ pé attack yẹn pọ̀ ó dẹ̀ hàn pé wọ́n tún gbé wọn lọ síbi tán ti lọ x-ray tán ti máa yẹ orí yẹ̀ wò bóyá egungun kan òun ń bẹ àbí nǹkan kan ṣá nínú àwọn fọ́tò síta mo gbàdúrà pé bọ́dá Lanre tẹríba ọlọ́run á túbọ̀ máa fi ìṣọ́ ẹ̀ ṣọ́ yín lágbára ọlọ́run dẹ̀ fi ṣọ́ ẹ̀ṣọ́ àwa náà oríṣiríṣi nǹkan gbáwó mọ́ múròyìn wá nígbà tí àwọn hapsmen yìí tọ́pa òṣèré kan náà lọ́nà ṣé àti máa lọ sí Kwara ni nígbà yẹn tán ni wọ́n pa ẹni yẹn òṣèré náà ni Nollywood actor wọn lẹ́ni young young man òun lẹ́ni yẹn tọ́pọ̀ ẹni yẹn another one tún lélẹ́yìn mo gbàdúrà pé gbogbo wa pátápátá abọ́ ọlọ́run á dájú lórí wa ẹ ní rí ìjàmbá mọ́ lágbára ọlọ́run eléyìí ọlọ́run á fi ṣe òpin gbogbo ẹ̀ fún yín lágbára ọlọ́run ẹ̀yin tí ẹ jẹ́ mẹ́nu kúrò lórí yẹn jẹ́ ká tún gbórin díẹ̀ ná tí bá padà dé máa máa tẹ̀síwájú ní àwọn celebrity tó ń ṣọjọ́ ìbí sọ ọ̀hún ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ ká gbórin díẹ̀ ná tí bá padà dé a máa sọ̀rọ̀ lórí àwọn celebrity tó ṣe ọjọ́ ìbí ẹ ká gbórin díẹ̀ ná mò ń àdìsẹ́yìn kọ́dẹ̀ wọlé àdìsẹ́yìn kọ́dẹ̀ wọlé. la Dilale. shut up. tèmi káàbọ̀ padà sórí ètò yín ètò àti tomatoes náà ní pẹ́lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lady Dee náà ni mo kí ń káàbọ̀ padà pẹ̀lú orin ẹ̀ẹ́nì ni ọlá ẹ̀ẹ́nì ni ọlá àpáta ọmọ rápálá ọ̀nà pẹ̀tàṣì ẹ̀ náà mo fi kí káàbọ̀ padà kí tó tẹ̀síwájú lórí àwọn celebrity ṣọjọ́ ìbí ẹ̀rẹ̀ sáré fàṣìkò kí mọ́mì mi mo ṣe rọ́wọ́ yín náà nìyẹn mọ́mì mi Àbẹ̀kẹ́ Kọ́ìndé mọ́mì ẹ̀ káàbọ̀ sórí ètò mà ẹ̀ káàsán mà wọ́n ní hello Lady Dee good afternoon ma báwo ni wẹ́dà lọ́dọ̀ yín báwo náà wọ ṣẹ́ lọ́dọ̀ yín mọ́mí báwo ni ọ̀rọ̀ coronavirus yìí mo gbàdúrà pé gbogbo ẹ̀yin màmá mi ẹ̀yin bàbá mi pátápátá gbogbo yín pátápátá kò ní dọ́dọ̀ yín kò ní yọ̀dọ̀ yín lágbára ọlọ́run ọlọ́run á fi ààbò ẹ̀ á fi bò yín lágbára ọlọ́run ẹ̀yin ṣe mí kí tó lọ lẹ́ẹ̀kan sọ pé tí n bá padà dé màá máa já yín sí lórí àwọn celebrity tó ṣọjọ́ ìbí láàrin ọ̀sẹ̀ ta ló kọjá ẹni àkọ́kọ́ tí màá kọ́ mú náà ni actress lẹ́ni former Big Brother Naija housemate two thousand and seventeen òun náà dẹ̀ tún ni pẹ̀lú T-Boss ọ̀ṣọ́jọ́ ẹ̀bí wọn on the nine of March òun náà ṣọjọ́ ẹ̀bí happy birthday to you bákan náà dẹ̀ tún ni mo tún rí Nollywood actress kan náà Chioma Chioma Akepo òun náà ṣọjọ́ ẹ̀bí on the twelve twelve of March mo lẹ́ni ṣọjọ́ ìbí bákan náà dẹ̀ tún ni mo tún rí Nigerian singer and songwriter Yemi Alade the thirty ọjọ́ bákan náà mo dẹ̀ tún rí nollywood actor kan náà tóbilọ́ba abraham tóbilọ́ba abraham àwọn náà ṣọjọ́ ìbí wọn ṣọjọ́ ìbí on the fourteen làwọn ṣọjọ́ ìbí tiwọn happy birthday to you happy birthday to you bákan náà dẹ̀ sí mo tún rí nigerian hip hop star hip hop star ọlámídé bàdó àwọn náà ṣọjọ́ ìbí fifteen of march òun lọ́jọ́ ìbí tiwọn happy birthday to you Eh, bákan náà dẹ̀ tún ni mo tún rí eh, Nigerian eh, legend Nollywood actress Mama Ray Èyíwùmí àwọn náà ṣe ọjọ́ ìbí seventy nine ni màmá ṣe ní on the sixteen on the sixteen of March ó ní màmá ṣe ọjọ́ ìbí happy birthday to you ma bákan náà dẹ̀ tún ni mo tún rí Nigerian singer Nigerian singer Nigerian singer and rapper òun náà lẹ́ni yìí on the seventeen Likesh on the seventeenth of march ọlọ́jọ́ ẹ̀bí happy birthday to you. Eh, mo rọ́ lọ́jọ́ ẹ̀bí kan náà níbí báyìí tó yẹ pé bàbá yìí wà láyé ni on the sixteen lọ́jọ́ ẹ̀bí tiwọn náà eh, mo sọ nípa legend Hollywood actor eh, Pakasumu Pakasumu on the sixteen ni mo ò bá tún lé ọdún kan sí tó bá jẹ́ pé wọ́n wà ní orí kẹ̀ẹ̀pẹ̀ mo gbàdúrà pé atẹ́gùn rẹ̀ afẹ́ sí bàbá ní gbogbo ibi tí wọ́n bá wà lágbára ọlọ́run bákan náà dẹ̀sí ni mo tún rí ọlọ́jọ́ ẹ̀bí kan náà bí náà Nigerian actor and filmmaker Chidi Moke Mokemi Mokemi àwọn eh, náà ṣọjọ́ ẹ̀bí seventeen of March òun lẹ́ni náà ṣọjọ́ ẹ̀bí bákan náà dẹ̀sí ni mo tún rí Nigerian hip hop artist Terry G eh, seventeen of March lọ́jọ́ ẹ̀bí tiwọn náà happy birthday to you bákan náà dẹ̀ mo ti rí Nigerian record producer SARS eh, ọmọ àti gbọ́ SARS on the beat on the seventeenth of March ení gangan lọ́jọ́ ẹ̀bí wọn happy birthday ọdún ẹ̀bí wa eh, ẹ̀mí yágùn kò ní gùngùn yà lágbára Ọlọ́run ẹ̀yin tèmi ẹ ká gbórin díẹ̀ náà tí n bá padà dé màá máa dágbére lórí ètò fún tèmi ẹ ká gbórin díẹ̀ mú padà bọ̀.

I'm reason, reason why now I say

ẹ̀yin tèmi ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò Ultimates náà ní pẹ̀lú ọmọ yín ọ̀rọ̀ yín olólùfẹ́ lady d inú kí káàbọ̀ padà pẹ̀lú orin kẹ́sì jọjáàzì pẹ̀lú Wizkid àwọn náà kọ pull over remix yẹn láyé ìgbà yẹn lọ ṣùgbọ́n orin yẹn ó ṣì ń trend ó ń trend ó ń trend ó trend the same náà ni ẹyin tèmi ẹ kí tó máa dágbére lórí ètò fún tèmi bó bá tẹ ṣe join program ẹ ẹ má wọlé rárá tẹ bá ṣe ń tẹ ẹ bá ṣe ọ̀rá ń parí ẹyin kan ra tẹ play button ẹ máa láǹfààní láti gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ síwájú síwájú sí ọ̀hún mo sọ nípa Nollywood act actor Ibrahim Chatta àwọn àti ìyàwó wọn tí wọ́n wọ́kọ̀ bouncing baby girl ní on the thirteen of March ní ọjọ́ Friday òun náà fi ìròyìn yẹn síta obìnrin làǹtìlanti mo dé ti sọ̀rọ̀ nípa seventh edition twenty twenty Africa Magic Viewers Award eh, Africa Magic Viewers Choice Award tó wáyé ní ìlú Èkó tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn celebrity ló pọ̀ níbẹ̀ eh, mo dé ní kálukú dress dress to kill dress to murder òní níjọ yẹn kódà kálukú ó múra ní tọ́ṣe fẹ́ tọ́ṣe fẹ́ oníkálukú múra ń jọyìn àwọn èèyàn tó dẹ̀ gba award mo ní twenty eight categories òun náà fi sí ṣùgbọ́n mo mú twenty four wá nínú ẹ̀ péré mo dé ti sọ nípa Nollywood actress Kẹ́mi Afọlábí tó fi wọ́n jẹ oyè ìmọ́lẹ̀ àdínì ní Islamic group kan ní ìlú Èkó tí mo ní wáyé ní ọjọ́ Sunday on the eight of March mo dé ti sọ nípa àwọn celebrity tó wà ń bẹ̀ tó ń dayọ̀ dùnú tó ń dàpọ̀ mọ́ wọn níjọ́ yẹn and eh, congratulations to you once again àǹtí kẹ́mi bákan náà dẹ̀sí mo ti sọ̀rọ̀ nípa aláàjì adébísí àkàndé currency táwọn náà gbọ́ oyè eh, nílùú united states eh, ní university of stand, eh, stanford ní manchester ní on the twelve òní wọ́n gba eh, award wọ́n dẹ̀ gba recognition Eh, wọ́n recognize wọn wọ́n dẹ̀ tún gba award pẹ̀lú eh, congratulations to you once again sir mo dẹ̀ sọ nípa eh, Nigerian gospel singer Láre Tẹríba tí mo ní àwọn handsmen wọ́n jáde sí wọn mo ní wọ́n jáde sí wọn láti wọ́n ṣáà attack wọn ní Lagos Ìbàdàn expressway nígbà tó ń bọ̀ láti engagement mo ní wọ́n ṣe wọ́n léṣe ní orí wọ́n ní kódà wọ́n náà fi àwọn sílẹ̀ ni nígbà táwọn ti wà conscious wọ́n ní àwọn lajú padà báyìí àwọn para wọn ní hospital ni wọ́n nítorí nǹkan tán gbé dání tán fi attack wọ́n ní ó ní agbára ó lágbára jù ẹ̀hún lágbára jù mo gbàdúrà pé ọlọ́run á máa fi iṣu ẹ̀ṣọ́ wa nílùú nàìjíríà ń bí àti káàkiri àgbáláyé pátápátá ibi tá a bá wà nítorí ibi kò síbi tí èṣù ti ní àwọn ọmọ tiẹ̀ tán lè fẹ́ attack èèyàn gbogbo ibi tí a bá wà káàkiri ọlọ́run wa fi ṣọ́ ẹ̀ ṣọ́ wa ẹ̀yin tèmi òun ọ̀rọ̀ ẹni yẹn lórí àwọn news mo kó wa fún tiẹ̀ ní ẹ má gbàgbé láti fọ́lọ̀ wa ní orí wẹ́bsáìtì wa www.ibileradio.com ẹ dẹ̀ má gbàgbé náà láti fọ́lọ̀ wa náà lórí YouTube ẹ lọ sáàfì ìbílẹ̀ rédíò ń bẹ̀ lórí Instagram ìbílẹ̀ underscore radio underscore tv underscore station underscore uk bákan náà dẹ̀ tún ìbílẹ̀ rédíò lórí Twitter ìbílẹ̀ rédíò fanpage ìbílẹ̀ rédíò tiwantiwa ìbílẹ̀ rédíò nàìjíríà lórí facebook bákan náà dẹ̀ tún ni ẹ lè gbé ìpolówó ọjà yín wá sí iléeṣẹ́ wa ń bíbá ẹ pè wá sórí uk nọ́mbà wa plus four four seven four two four seven two eight seven four three ẹ pè wá sórí ẹ ẹ dẹ̀ lè send whatsapp message sórí nọ́mbà yẹn ẹ dẹ̀ lè pè mí náà sórí nọ́mbà mi oh oh zero six five ẹ pè mí sórí nọ́mbà yẹn mo rí ọwọ́ brọ́dà mi ẹ̀ ń dádì mi ọkù mi ó wọlé sìn brọ́dà mi tèmi tèmi ológun àrà hmm, yorùbá náà fi kọ́ rẹpẹtẹ a kú ìgbádùn ètò à <laughs> eh, ń gbádùn ètò yín ẹ kú iṣẹ́ ẹ ṣe gọ́sà ẹ ṣe gan ẹ̀mí god bless you wọn náà gbádùn ètò yín ẹ kú iṣẹ́ ẹ ṣe gọ́sà ọlọ́run á gbádùn ẹ̀yin náà ọlọ́run á nífẹ̀ẹ́ ìfẹ́ tẹ́ fi hàn mí ní gbogbo ìgbà ẹ̀ òun náà ló máa ń mú orí mi wú ẹ ṣe gan sir may god bless you ẹ ọlọ́run á wà pẹ̀lú yín ẹ káàbọ̀ sórí ètò bó ṣe yẹ pé wọ́n pẹ́ wọlé léèlé mi ò ní bínú ilé tẹ́ ti sọ yìí ó jẹ́ kí inú mi dùn ẹ ṣe gan sir ẹ ẹ ṣe gan gbogbo ẹ̀yin mọ́mì mi gbogbo ẹ̀yin brọ́dà mi gbogbo ẹ̀yin ọkú tẹ́ ti wà lórí program látàárọ̀ gba àwọn mọ́mìs mi tó drop message mọ́mì mi ọmọ lọ́lọ́lọ́lá mọ́mì mi àbẹ̀kẹ́ kọ́ìndé brọ́dà mi tèmi ológo àrà táwọn náà ṣe ń fi mẹ́sẹ̀ sílẹ̀ ọlọ́run á bless yín ẹ ṣe gan fún ìfẹ́ tẹ ní ẹ ṣe fún táìmù yín tẹ tẹ láti wò mí lẹ́ni ẹ̀yin tèmi ẹ má jẹ́ ká gbàgbé o ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ ẹ jọ̀ọ́ coronavirus yìí ó serious mo ti rí fídíò kan of recent ṣé àná àbí àárọ̀ ẹ̀ ní fídíò yẹn dàpá àná ni Idris Emba tó jẹ́ pé Hollywood eh, actor ni wọ́n ní òun náà ó ti ní àìsàn yẹn báyìí kódà fúnra wọn náà fi fídíò síta pé àwọn ti wà test positive to that same virus that means àìsàn yìí kò mọ lówó kò mọ pé mi ò tí ì jẹun láàárọ̀ kódà mo rí ìròyìn kan náà kà lánàá tó ní fúbọ́là kan ti kú láàrin àwọn fúbọ́là tó test positive sí coronavirus that means this thing is very very serious ìmọ́tótó eh, ó borí àrùn mọ́lẹ̀ lágbára ọlọ́run lẹ́ẹ̀kan sí ọlọ́run á fi ìṣọ́ àti ààbò rẹ̀ ó máa fi bò wá ọlọ́run tó dáàbò bo àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní íjíbítì lọ́jọ́ tó wọ̀ àwọn kan ò pé léjì dìgbà ó di pásítọ̀ ẹ di pásítọ̀ ọ̀rọ̀ ó fi àdúrà ó fi àdúrà àdúrà náà la máa máa mo dẹ̀ mọ̀ pé ọlọ́run á wa ọlọ́run á gbàdúrà ọlọ́run á bá wa láìsàn á lè kúrò lágbára ọlọ́run iṣẹ́ àti ààbò ọlọ́run kò ní ṣí kúrò lórí wa lágbára ọlọ́run ẹ̀yin tèmi thank you so much for your time today may God bless you ọlọ́run á nífẹ̀ẹ́ yín gbogbo òfẹ́ tẹ́ ẹ fi hàn mí yẹn ọlọ́run á fìfẹ́ hàn yín náà tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ a máa tún gbádùn ara wa